أين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته alhamdulilahi ajini anaisayanyi ena eh, ino ramadan nilaye akahe akesesehele na turi owurawo atiketa onun tó mori sallallahu alaihi wa sallam mi hijira wa makka wa madina ana sare inani ani ewureta inho july nilaye 2012 omori eti yara to so to ko bana daika eje kaje ore qaf ina na woni warqul an majid dama tabai wani òmùlẹ̀ òsì ìdí èyí máa hàn lábẹ́ ilé ti mọ̀ ní kọ́ àmàdé eré ẹni kó àkàdá òsì mọ̀ rẹ̀ tó wọ́n kọ́ ánì màdé nílá. بسم الله الرحمن الرحيم فقال الكافرون هذا عجيب متنا وكنا ذلك رجع الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن دعا بدعوته واستنى بسنته إلى يوم الدين يراك كأمرك أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم قال والقرآن المجيد أمرك قاف يراك في القافل kọ́ ọmọdé ọ̀nà ya fẹ́ fi kánù Amma ọ̀yìn tẹ́lẹ̀ pé mojirikin ni ẹnà sọ n'ẹdẹ yẹ mori ana ka áyè ke produce quran mojirikin ẹ̀yẹ káàbìrì ana mbọ̀bọ̀ àwọn ana mẹ́kú ana mẹ́jẹ tẹ̀tẹ̀rẹ̀ ana kọ́ ìjọlọ́jìlẹ̀ ana nkẹ́rin ní kalmar kẹ́rin man ọmọdé kò produce quran ẹ̀nẹ́ àjèjì ẹ̀nẹ́ rẹ̀ ẹ̀rí produce àná tó mori àtàwọn nìkan wẹ́ẹ̀rẹ̀ quran náà ló produce àná ẹ̀ẹ́ nìkan ti mọ̀ امرم القاف امرم النون والقلم امرم كاف ها يا عين صاد اني اطون ده هو مي اكيداي اكيداي نا كوكو ده هو مي قران انا كي اه اوكا تفصيل اني دي اي جان كاف اوكا الحروف المقطعة انا الحروف المقطعة هذا جنا ايه حروف المقطعة انا دي هذا جنا من سنين انا سواتف الصور أنا في الساعة في أورون أولي ياسين طه للتنبيه على إيجاز القرآن هو يسجد دار مات ميتا ويادة تلك القرآن من إذن بين ذا أنا يتمتفع أقول في القرآن أنا من أولي مجيزة محمد صلى الله عليه وسلم ومؤنك إمام السيوسي وذا كتابي ومعجزاته كثيرة غرر منها كلام الله موجز البشر موجز انتم الله ìtàmọ́tò mú tí mo yà ọ̀rọ̀ kùnyàrá iná ọ̀rẹ́ ilẹ̀ ikú mú yà náà ká ìtàmọ́tò pa ọ̀rẹ́ ìyá àbáná ẹgbẹ́ mi dọ́kítà abẹ́rẹ́ náà wọ̀kùn mi. tó a ṣe èrò kọ́ọ̀f ó mú yà ṣe èrò ó bá ní kùránì وللإشارة إلى أن هذا القرآن المعجز فأبوه أمي أبوه إنني أبوه فقرآن المعجز أنا ما نتمطب عنه ana ìfúgbó wa fa àánú rúpé àdáàrìgbẹ̀ ní èyí bí ana ìkọ̀rọ̀ náà fẹ́ lórí ìdáni kọ̀rọ̀ náà tẹ̀lé ìjàmbá ọlọ́kọ̀ dọ́tọ̀ èyí rí yusuf islam èyí ti kúránì ní iṣẹ́ ọ̀dọ́rọ̀ lórí ìdáadáa ní english english bẹ́ẹ̀ dọ́ọ̀gọ́ ọ̀dọ́ islam ọ̀dọ́ pùrùtì yọ ana ṣe ń rí ni maurice bukai maurice bukai ana ní quran and the modern science morris bukai ọ̀rọ̀ àgbo fifty years dọ́nà dọ́ta kùránù náà mọ̀nà pẹ̀lú ìyanu àná english yẹn náà hàn ọ̀nà ìgbéyàn dọ́nà jìdá ìkọ̀wé ayédè ti tẹ́ ìwé ti lọ ọmọdé morris bukai jáde lẹ́rù àmà ìdè scientist dọ́nà jìdá dọ́tò wọ́ọ̀rọ̀ dọ́ ìjọ wọn kà sí ìjọ sọ́ńtò ẹ̀dá kàkọ́kọ́ ẹ̀wọ́n ìmọ̀lẹ́ ìdìbò dọ́nà ẹni tí àbí rítẹ̀rì balaga mantis lọ́yẹ̀ ìjọba kúrò náà wọ̀nà rí dandan ẹ̀ka kàzálíkà lọ́ka ìfẹ́jọ́ láìláì lọ́la wà ná muhammadu rasulillah kúrò náà wọ̀nà ẹ̀ka wọ́n ti bá ní balmẹ́ni manzumun min amsali hazin al-huruf al-hijaiya manzumun akọọgọ min amsali hazin al-huruf wọ́n ewúrí mi hàrà jẹ́nẹ́n ewúrí mi kọ́ọ̀ ewúrí mi mẹ́lọ̀ kọ́lọ̀m ewúrí mi yàtí al-hijaiya anáìka huruf al-hijaiya huruf anáfẹ́ kàrẹ́ إجاء منه كلام والقرآن المجيد ده مركب يسيكو واعمل واو القسم والقرآن المجيد ومريك عبد القرآن لا يكون مجيد هو نبال قالوا نتاك مجيد ومنه كثير البركات أعمل بركة كانوا لور فلكي قرآن ونون ومريك يسيكو ومريك ناسي واع ويبقى واع نبيع فيكم إذا نفاق أنا بالكثرة والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا كنا ملغاها والفجر وليال عشر so واو القسم ثم أنا نقسم بني مقسوم عليه ده ثواني زي أو المقسم المقسم به ده ثواني جواب القسم ومن يلكي ده نجد يلكي ده نجد يلكي pẹ̀lú àwọn ikú lẹ́nu anáwó wọ́n kò ánì méjì ọ̀sẹ̀ kọ́sàmùn ọ̀sán ní ikú ẹ̀rì ọ̀sà òhùnìfà jẹ̀wáàbò òhùnìfà jẹ̀wáàbò ìdá ọ̀gá nìkú ẹ̀rì náà kànáà lẹ́nu wọ́n wọ́n kò ánì méjì dá ọ̀tọ́ tó lẹ́nu. أي أقسم بالقرآن الكريم. أو بريد سبحانه وتعالى أعجب قرآن يعني بني يكون zil majdi quran náà ká is magnanimous is significantly magnificent wa sharaf dọ́nà bọ́nìyàn is glorious ala ọ̀n bọ́nìyàn ala sáàrì kótó bí samáwíyá ó bọ́nìyàn ní tí ó sọ àbí ìwú ẹni tí ìlú sáàmà rẹ kótó bí samáwíyá irin mu àtàrà irin injil ká أمر يعوتك لتبعثن بعد الموت والله أبا عراونك وجه لتبعثن لا من أولاد لا من قسم لا من والله أبا عراونك وجه وإليكني قال ابن كثير إمام ابن كثير رحمه الله ذاك وجواب القسم إذا لا يتلاقي محظوظ أوفى وهو مضمون من كلام أنا ويانا يتا أو هناك أنا ويانا بعده أهل من ينوني وهو أمر إثبات النبوة إيش يتكى محمد النبي يقول وإثبات المعاد أقول أول شيء يتكى آني لنبي مريم وتقديره فشفت إلينا نعلم أيضا قال والقرآن المجيد إنك يا محمد لرسول الله وأن البعث حق طيب ماذا تقول؟ أنا أنا حظ إذا أبدا في التكبير أنا ذا ما هو أبدا أبدا في الوقع في الوقت إيه يجب أن يدوك بي بي بي هذا أنا كبير عندك maka wẹ́rẹ́ mọ̀ ní kùránì bẹ́ẹ̀ maka sọ́fọ́tù tẹ̀fàtì kó sọ́fọ́tù tafasir wanatarwa ah, na yawa an yi kasa idan samanin emblem like this irin kakwai kwakwadon bayan kuna isa a ah, ya kawo ahiyar oyi sọfọ tafasir sọfọ data kọbarun lil mubtada il mahazu takdiruhu hada kitabu sọfọ tafasir ya ne yin ko ta takdira na wannan ka a ọ̀nà ìwé anáhùtọ́fà tàfàfẹ́ láìka wáyé dẹ̀kọ̀ ọ̀mìnirúgba èyí ni ara takidira ọ̀hánmẹ́ ìgbẹ́mìlẹ̀ takidira ni wọ́n ni takidira náà ká wọ́n kùrán ní mẹ́tí ọmọdékan sí kùrán ní ká ẹ̀wọ́ muhammad ọ̀n wàláhì ọ̀n bẹ́ẹ̀ wà á nà lbàtà làhákùn ìgbẹ́ náà yẹ ọ̀rùkọ̀ làkọ̀ọ́tẹ́ wàláhì rẹ̀ rẹ̀ أو كأثار هذا خلاصة قول ابن كثير وانت ابن مختصر وكفان ايه ثم عرف إذا نجم كثير كان يمكن أن يدو ايه من مختصر ابن كثير مختصر ابن كثير أو أنا ليس العلم من كثير ما سمعنا ابن كثير كثير مثل محمد علي أبو نعلم حفظه الله كأمر كما قال بل عجبوا أن جاء جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب بل عجبوا أن لا نمت أتتكو وهذا كثير في القرآن أو أمرنا كمان إذا وتفعل بيه يعني جواب القسم وعليك إذا أنت تبيه المحذوفات من القرآن أقرأ وين القرآن فنكي أنا من ذاك فلا تدبرون القرآن تدبر كتاب أنزلناه مبارك لماذا؟ ليتدبروا آياته هو دي عن التدبر دي عن التدبر دي عن التعبير هو دين القرآن بالعلم ده انتوا ايه تمام دوا اقول هذا وقال وين القرآن وقال أبو حيان بس أبو حيان ماذا ك والقرآن مقسم به قرآن ألزمتكم والمجيد صفته وهو الشريف أنت مجيد أنا أتجي القرآن أنت من الشريف أهبان أهبان على غيره من الكتب فيصاب ينعن أيوان والجواب أقول جواب إذا ما يكثره محبوب عشاء آه، يدل عليه ما بعده وكا إذا أصابه أنكر هون أنك كاي نجاو أنك أبوها أنك إذا أصابه أنا ولا الله برماني تكبير هو نو كاي قال والقرآن المجيد لقد جئتهم منذرا بالبعث فلم يقبل والآن هنا بقى بل اجب أن جاء منذر منهم وقال الكافرون هذا شيء عجيب تقرير أنه لقد جئتهم منذرا بالبعث فلم يقبلوا رواية لي والقرآن المجيد نعم والقرآن و واو القسم القرآن المقسم به مجرور والله تدرج الكثرة الظاهرة في أهله أو على أهله المجيد صفته مجرور ولا ولم تدره الكثرة الظاهرة نعم وضع مقسم به يا القسم يا حرف القسم المقسم به اه قرآن المزيد يا دم الشفعة وجواب القسم وجواب القسم اه تقديره لقد جئت جئتهم منذرا بالبعض فلم يقبلوا فإذا هو كتاب والله ويمكن ملتهج كلا يا ọyọ káwọn ta ààyè wa kọlọ akọjọ sí ìkìyà mọ ọlọpàá ẹ ọrọ tíwájú pẹlú ẹlẹpọ olùbẹ mẹdà ọhún. bẹ́ẹ̀ náà dìbò àǹjẹ́ àrùn mọ́nyẹ́rù mímu ọ̀ka àbúrò ní tẹ̀wán ẹ̀ǹjẹ̀ kọ́rẹ̀ ẹ̀rì tí bẹ́ẹ̀ ràdìbò ẹ̀yíkà àjẹbẹ̀lì mọ́ṣirikún ẹ̀mí èyí èyí mọ́ṣirikún mọ́ta. كان لأن قريش من إرسال الرسول أن جاءهم منذر منهم كأولوتي أرنا كوان أنا محمد صلى الله عليه وسلم إيه لا يسأل عليه يدد هذه ملايكة فضعوا وعرف يعرفوا هي هي لو قاعد عصبته فوقتين إيه من إرسال تعجب المشركون من إرسال رسول إليه إيه هي كتابته unbidden من البشر دولا يخوفهم دا سينوا من عذاب الله هنا ويومرين ولا هم يومرين اتلوا وفا امروا نوع اقوي هوا وقال الكافرون هذا شيء عجيب اي فقال كفار مكة اذا قلت كافرا مكة بك هذا شيء في منتهى في منتهى الغرابة اظن انا اني اليه ومتى إن رأوا إن هذي منتهى القرابة والعجب إرأوا وأمتا إرأوا غضب غضب بريء والعجب بري يجي والإجهار في موضع الإجمار أقعد لو كان أهمل كفرة الناس فاتن لتسجيل جريمة الكفر عليه واحد ثلاثة سبعه يقضني وقعوا أنرون بيون كافر نام فاتن ثلاثة جنسان báńkì àwọn ilé àwùjọ tó ti ń lọ gbàgbọ́ ti fẹ́ ìkè ìlú yẹn ẹ̀mí ẹ̀rọ lè yí ẹ̀ mẹ́ta ata sí èyí ni yìí àmọ́débù lè nìka ẹ̀ nìkú sẹ́ni kìrì yẹn tó wà níbi ìgbà àárẹ̀ rẹ̀ máa yẹ ilé àwọ̀ owó mi rẹ̀ ń tẹ̀lé tó wà rẹ̀ fún rẹ̀ bá sẹ́ni mẹ́tì gbọ̀mọ́ ní màá sì rí dáka àárẹ̀ kẹ́ ẹ̀ má mi rè wọ́n áyà oyin ìjọ náà ìlú oyin aná ẹ̀kọ́ ẹ̀ ìjọ náà ìkòyè lè àgbẹ̀jọ náà iná nǹkan ọ̀rọ̀ fún ìṣèjì sọ̀rọ̀ sóòlù wà àmà nẹ́tì wà nùfẹ́ àgbẹ̀jọ náà ẹ̀rọ ká ó ń tẹ́ mílíọ̀nù ọ̀dùnmọ́ òkèrè rẹ̀ ní mímú rẹ̀ ní ẹ̀rọ alamin táwùrọ̀ ẹ̀ àwọn alamin the trust word wà àmà nẹ́tì bẹ́ẹ̀ ká àyàn ẹ̀rọ tó rà wà nùfẹ́ bẹ́ẹ̀ kẹ́ ń tẹ́ mílíọ̀nù وكان الواجب عليهم أقول أبا بوري بمعنى أنه ونفعفنا وبابه إنت أن يسارعوا كلهم إلى الإيمان ده هو دون ده آه دون ده ده أنا داتا ده ده رأس محمد إيه محمد ما يتعبا يبقى هم ده رأس إنت هذا بيه إيه ما نكون صلى الله عليه وسلم أو إذا ريا النبي أنتم ريا نمنا إيه بكا يريد جنة كعبنا بيه àwọn òṣìṣẹ́ tó ṣe ìta yìí títà òsì yọnu wá kàtítà yìí nìta àwùjọ ní ìjà tó àwùjọ ní wá kẹrẹ ní ọdún yìí tó lè rí èyí ìwé kẹrẹ ńdọ́gbọ́n wọn mórí àgbàkà yọ tó wà lóyún náà káàbà wọn èyí rìzá wọn èyí tó máa yẹ èyí káàbà ká káàbèrè ìwà nàìjíríà rẹ tóra lẹsẹ náà tóra lórí àgbéyà máa tóra ẹyà tóra náà èrè tó náà yẹ hajjọrọ lásán black tail ilé ẹ̀fọ́ náà ń ka ẹ̀ àṣọ tó rọ̀ ilé ẹ̀fọ́ fẹ̀fẹ̀ àṣọ tó rọ̀ dọ́là rẹ̀ dùn ẹ̀kọ́ náírà èyí máa ń dìgbà tó rẹ̀ kọ́ ọ̀tá àwọn. bẹ́ẹ̀ wá ẹ̀sẹ̀ nínú àmì àjẹsẹ̀ ọ̀run náà wọn nàbà náà rẹ̀ bóyá nàbẹ̀ nàbẹ̀ àkọ́tọ́kù ìdá rẹ̀ kàtẹ́ lẹ́dẹ̀ nìdọ́. ẹ máa rà àtàdé ìlérí ko muhammad ahim ọ̀ntún omi sọ́lá rẹ̀ sẹ́lẹ̀ yàrá ìwé kẹwàá yà wá bí sẹ́tù láì túmùrẹ́ ẹ̀ kàtọ́. àmọ́ nà sẹ́tù rẹ̀ sáyẹ̀ntẹ́ ok. okay don him don to wani jimi don bai jiki na kana to don a dole sana a wata wani kan dole ce ma da ke a da da za a wani ko ti zai jiki don tuni wani kan dole ce ma da su biya a da da ce za a wani za a wani makarai ọ̀nà ni dáì ọmọ yìí kàá kẹ́ni ká láta wọlé ọjà pápẹ́ lẹ́ka sáhẹ́rù kazab majinunu ilá afẹ́tìláwa nínà kàzá ilé tẹ́ àni kàzá ló bìlà mọ̀ yẹn èyí ń bọ̀rọ̀ ẹ̀ yàá tó kúrò wá ìyá ẹ̀ yọ̀dá ọ̀rọ̀tọ̀rọ̀ yọ̀dá báwa dáta oṣù tí yọ̀dá ìgbẹ́ náà ń bọ̀ lọ́wọ́ mi ilé àmọ́ àwọn ìgbà ẹ̀yà mi ní ìjà ọdún ìjà ọ̀hún ni. ẹ̀yẹ ní ìjà ìfọ̀rọ̀ tọ̀rọ̀ ukọ̀lẹ̀ bí yìí tí wọ́n sọ ìkọ̀lẹ̀ bí yàn ukọ̀lẹ̀ bí yìí náà ẹ̀yà yàtọ̀ máa ń sọ ọ̀là yìí. ẹ̀ bẹ̀sìrì àwọn rárá ìwé ìdàrú ọdẹ kan ní ìlú kọ ọ̀rẹ́ mìíràn ẹ̀gbọ́n ẹ̀kọ́ mìíràn ẹ̀. ẹni náà kò ó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní muhammad ẹni wọn káàlù yẹn mo ti gba náà rẹ ẹni náà kò bẹ́ẹ̀ ìlú náà bẹ́ẹ̀ ẹ̀rọ ẹni ìlú àtẹ́ni ìlú ẹ̀rọ yìí. yẹn máa bí àti bẹ́ẹ̀ sí ààrẹ àṣà ah, ilẹ̀ rẹ̀ kọ́ ìbẹ̀rẹ̀ ẹ̀ fún yẹn náà ẹ̀yìn náà. àwọn náà kò dáa náà àwọn ẹja máa ní bí ọmọ náà rẹ̀ ẹ̀nà ìtàlẹ̀ ẹ̀rọ pé ẹ̀yẹ dídé ti rí rí ẹ̀nà ìkò mórí àfẹ́ ó ti ka ìjọ náà yà ní ìjọba níbi lẹ́yìn mi tóbi àkùbá kí wọ́n nàrẹ́ nìkan ẹ̀mọ mórí ta yà àkùbá rẹ̀ kọ́ ẹ̀fọ́ náà àrìjẹ náà fi àkùbá rẹ̀ kọ́ àrìkọ́ ìrìjẹ náà ọwọ́ àwọn àrìjẹ náà yà rẹ̀ kọ́ ọní ẹ̀rọ ìṣe ìyàdó sí ìyá náà rẹ àmọ́ ará àmọ̀gọ́nà ẹ̀rọ náà ní ìgbà ìpè wọn lẹ́yìn ọní ẹkùnrin náà ara tó ti wà bá àdúgbò lè máa tẹ̀lé sáńdí pòlíì tó jẹ́ ẹ̀rọ àtẹ̀yẹ ẹ̀rọ à ń tẹ̀sí ìyá nìkẹ́ ikú ẹ̀dín náà dèrè tó jẹ́ pé títàfẹ́ títàfẹ́ wọn tẹ̀lẹ̀ òun náà ìdílé àhẹ́rẹ́ tẹ̀sí ìyá ìyá ń pèsè ọ̀hún ṣètò ìṣe ìjọba náà ẹgbẹ́ mi láti kó ìjọba rẹ̀ ọ̀hún náà mọ̀ níbi kẹ̀kẹ́ ìjọba kò ní ọ̀nà níbi ìṣàfẹ́ ẹ̀mú pẹ̀lú ọ̀bẹ̀ bí òkè ìjọba ẹ̀mú ìwà ọkọ̀ níbi àgàtà ní ìyá wa ọgọ́gà ọ̀nyẹ́ náà rà nà ní ọ̀nà ọ̀kùnrin ìjà àtàlí ní sẹ́mìtì anyalọ́gà ilé ìdáhùn ẹ̀yẹ bá tọwọ́ ọ̀hún ọ̀hún dábẹ́ ní èdè nìyí ìjà náà nǹka ó lè kú ọ the nine percent rẹ̀ ọ̀ka ní sísè náà tọwọ́ ọ̀hún. wọ́n tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ mọ́ náà ta ihe nke na nwa ya ka awa ahụ adịghị ihe dị dị yọla ẹgbẹrún náà dídìka àgbẹnu dídì ìmọ̀ẹ́nì ẹ tẹ̀lé ẹ̀mẹ̀ máa ní ìnáwó àmọ́ ẹ àpúlà mi di ihe ẹ gàtẹ́ ẹ àpúlà mi ọ̀nà ọ̀fẹ́ ọ̀rẹ́ kankan kò mi òun èyí tó ìráyé òun ìnáwó ọ̀mọ̀ ìráyà ọ̀rẹ́dẹ́rẹ́ rẹ̀ ní mírí náà ọ̀ bàbá yó ọ̀ bàbá yó òkú mo ní òkú mo ní ìjọ ìráyà. ọ̀rẹ́ rẹ̀ ń sẹ́wọ́n ní wọ́n òkú mo ní wọ́n á sáré wọ́n rí hàn làtúnà wọ́n rí hàn lìtún wọ́n á sáré rè. ábíjọ bí yìí ó ti lọ́nà mú ìnáwó ìmọ̀ rẹ̀ sọ́dọ̀ rẹ̀ tẹ́rẹ̀ fà. ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yọ́ náà bàa rọ̀ wá ní yíyá ẹ̀dá ọ̀rọ̀ dá wa kúndé ọ̀nà sọ̀rọ̀ dá wọ́ ẹ̀ bẹ́ẹ̀ dá dá ìwé ìtọ́ ìbúra náà ká ẹ̀dá ọ̀kọ́ tó wà náà mẹ́ ọ̀dá àdá òsìkà ẹ̀yọ́n ìwé nyìnyín náà òsìkà ọ̀tọ̀ ilẹ̀ ẹ̀yọ́ náà nyìnyín náà bọ̀dá ẹ̀yọ́n ẹ̀yọ́ náà ń jẹ́ mẹ́rin dá ọmọ àhẹ́kọ́rọ́ níta àkàtọ́ mi wọ́n lè kọ́ ọ́nà mọ̀kànlá ni mọ̀gbọ́nmọ̀ wọn ni yàrá tó ń dé bíi ìrìmọ́mọ̀rin náà yẹ́ náà náà náà anyị rịma nwa ya na ehi ee na gana biya the same month ịma nwere na ehi dọgarị dị na ehi abada ẹ̀dọ́rọ̀ kọ́ káwọ́ ẹ̀rọ ìdá ilé ìdá ẹ̀ gba na náà àbámọ̀ náà lẹ́yìn náà bẹ́ẹ̀ àbẹ̀bẹ̀ inú yìí ìjọba ọ̀tá kò ní ọ̀nà àrẹ̀ náà ká ọ̀dàdìjẹ́ náà nà ẹ̀rẹ̀ náà ẹ̀rẹ̀ náà àyẹ̀rẹ̀ fẹ́ kàtọ́ ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ náà náà ẹ̀jẹ̀ nà. ẹ̀rẹ́ ìgbàlú kẹ́rẹ́dì fún mi ẹ̀jì káyè ayé bá tẹ̀ ẹ̀jì yìí. ìrẹ́ náà kà ní èmi jẹun kò náà lè fi gbé rẹ̀ náà ẹ̀rẹ́ ìjẹ́ náà wà o àmọ́ kò náà lè fi ṣe é èmi jẹun ọ̀dọ́ mi jẹ́ bá àyẹ̀ká ọ̀rọ̀ tó bá jẹ́ ti kọ̀ àdìjẹ́ lè nà bẹ́ẹ̀ nàbí ya tó o dé ní ó ní ìmọ̀ àwọn ní jàǹhún ló kọ́ ẹ̀rọ náà ìrẹ́ni dá jàǹhún ó kọ́ ẹ̀dá màá jàǹhún ọkọ̀ ẹ̀rọ àbàdà ẹsẹ̀ ìyẹ́ nínú ẹ̀rọ náà ìfẹ́ rà nínú ọkà fẹ́ mu ọ̀lẹ́ náà náà ẹ̀kọ́ ọ̀jọ́ lọ́dún ìfẹ́ ìfẹ́ ọkà fẹ́ ń fọ́ náà ó kúrẹ́ ọkà fẹ́ ń rẹ̀ ìjà àìsíra tá àdáwò dín oní ìbéèrè àwọn ènìyàn bèèrè àgbẹ̀wọ̀ káàrùn ní ọdún ka àwòrán dídọ́rẹ́ tó mọ̀ inú ọ náà wòrùká ọ̀tà pàtẹ́lẹ̀ lùwájú ọ̀rọ̀ àgbẹ̀ dábò àlẹ́yìn tí a amúra kà kọ ọ̀n tọ́ọ̀rù kọ̀fọ́tọ́ tuntun nana jẹ́ ẹ̀rẹ́ kọ́tà bá mi báyà abẹ́rẹ́ fẹ́rẹ́ fún ẹni mọ́ ẹ̀ka bẹ́ẹ̀ rẹ̀ fún mi ẹ̀rẹ́ mi rẹ̀ fún mi bẹ́ẹ̀ rẹ̀ mi rẹ̀ fún mi bá wà yẹn náà ọ̀dọ́rọ̀ àgọ́ tuntun rẹ̀ fún máa ká omi bóyá náà ká a ní sáà bẹ ẹ̀rẹ́ mọ́tọ́ fún bóyá náà ìkọ́ni ń kọ́ bẹ́ẹ̀ sí àgbà mi wọ́n àdọ́ mi dáàbẹ́ nìkan náà ó yẹ bọ̀rọ̀ bẹ́ẹ̀ kàrẹ́ wàá bọ̀ kán náà àbáyà dán ní sọ́wọ́n ìkàwọ́ ọ̀rẹ́ wà jẹ́ dánni òmùrí ọ̀tún tó tù ní ọ̀ntún mi ká adakama kan mi pẹ́ ní sọ́wọ́n wọ́ ẹ̀kẹ́ àbúrò ní ká bọ̀ wọ́n ra ẹ̀kẹ́ àìsè mú ní ìjẹ́ka áà dábù ẹ̀kẹ́ bú láhàb ọ̀dẹ́rẹ́ kàrẹ́. bẹ́ẹ̀kì náà nà gọ̀rọ̀ àbúrò àti náà kò ló ń tó disturb ọ̀nà omori ò disturb ara ọ̀ ẹni rẹ̀ ẹnu kàwọ́ ọ̀n tó múlẹ̀ máa wòyọ̀ ẹ̀nà àwòyọ̀ omori yìí tó omori ti sáb bàtì ẹ̀dá àbíyẹ̀dá àbẹ̀ wọ̀tá omori omori kì í wọ́ ọ̀nà ìtọ́nà ẹ̀ ọ̀n tó omori yìí dọ́ka ọ̀ destroy omori kò wá nà destroy àná àpò rẹ̀ destroy owó rẹ̀ destroy ẹ̀dá yàrá wa ọ̀nà wọ́tá àtọ̀ àlágà wọn. ẹ̀rọ dájú tó wọ́tá àti redestruction bẹ́ẹ̀ ni destruction wọn ni yóò sọ máa gbìnà ànùwò máa lówó wọ́n máa tẹ́tọ̀. àti ogbónàmì ọlọ́wọ́ tí lè ẹ́ dàbọ̀ ọgbà ọ̀wọ́ bàmà tẹ́tọ̀ àti àfúgbọ́nà òtí lè yàn ọlọ́wọ́ kan náà àti ẹ́ dàbọ̀ ọgbà ọ̀wọ́ èjì destruction ní ìjọ bọ́wọ́ yà dá ọ̀bẹ níbi lẹ́nu àwọn náà yẹn nàbí sí nà ẹ̀ àwọn náà yẹn nàbí sí nà ẹ̀ ìyẹn tó ìwúrẹ́. èyí ló wọlé ẹ̀jọ̀ láti gbélé ìpínlẹ̀ àmì ẹ̀gbọ̀wọ́ domini kò wọ́n ti lọ jẹ fẹ́ẹ́fúlà náírà jùtọ́ ìjọba náà ilé òkú ìtùnú náà jahannama sentence wọ́n àná ní death sentence àwọn fọ́nà jahannama sentence ilé ẹ̀hẹ́ wọn ni ẹ̀dọ́ ndị lọ́tí ti ṣe ra. ó lọ bá bóyá náà ìjọ pọlítẹ́hìn bóyá náà wà yóò lọ́wọ́ ilé yíyọ dáàrí ọkẹ náà lóòwò pé èyí ló ti lọ́jọ́ wọ́n mú ráàpù àtòsọ́nà náà wà bọ̀ òfin parí ìjàwọ̀ wọ́n mú ráàpù àmàlẹ́tẹ̀lẹ́ hàtẹ̀ ìjọba náà ìjọba ọ̀rọ̀ kò rẹ̀ rí dáàrí ọkẹ ìjọ náà ti ń tó mú yà fọ̀rọ̀ dọ́ وما وما لك لا تغني بجديها حبل من مسد والله كأن ركان أراني أبو في عنقها حبل من مسد أني أري أرى ما هو كان أني غير أتون بي أما يمني من تعوى بيجي جو dáná dàrú dọ́nà jíjẹ́ ní ẹgbẹ̀ẹ́ mi ni àwọn ọmọ ìdí ọ̀rẹ́ ìgbà wọn àtọ́ ọ̀rẹ́ ìbọn ni àgbẹ̀lúwàì àgbẹ̀nà mẹ́rin náà àmì kan tó wọ́n ìfẹ́ lọ́ọ́ fẹ́lọ́. ó tó mú mẹ́rin náà fẹ́ náà abúlé àbọ̀ mẹ́wàá ní jàmá náà wà owó yìí máa dọ̀wọ́ dẹ́rẹ́ kọ́ tàyẹ̀ ní ilé ti yọ̀rọ̀ àmì ní wọn rẹ̀ ọba ẹni gbẹ náà fẹ́ ó lé ní ilé ẹ̀nà kọ́ wá hàn àmì ìfẹ́ ìfẹ́ náà káàkà ó lè já wàláì yá ìdọ̀kọ̀ yóò ní àgbẹ̀ ẹ̀rọ ní obìnrin yìí yóò fi já náà ń jẹ ta àti pẹ̀lẹ́tì yẹ káwọn ẹgbẹ̀rún ti ẹgbẹ̀rún náà nínú èyí tọ̀sí ìsáàkẹ́ mẹ́kà bẹ́ẹ̀ rẹ̀ àìdẹ̀ kìlọ́mẹ́tìlá alẹ́ ìdábọ́là kàmí ìjọ àwọn níka wọ́n má dùn àwọn olùkọ́ náà bí láti dọ̀là ẹ̀sẹ̀ ẹ̀rí mẹ́bẹ̀. wọn ni bíyà tó máa bọ̀rọ̀ sọ àlà á wọ́n di tààjúbù nìfọ̀kọ́ gbogbo ní kó àti ní bèrè èyí ní èyí èyí ثم سبحانه وتعالى قال أنك عكاوي أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد فإذا متنا ويكو أمر آخر أدورك نورهم فإذا متنا جيري نسو وكنا ترابا بلا بري إذي ومنا aka haifẹ́fẹ́n kai zálìkà rọ́bìn báyìí ọ̀yìn àwọn ọmọ dáàrọ̀ máa bàyẹ̀ lọ́rẹ́ nínú wọn ó lè mọ̀ èrè ní èrè ọkà wàkọ́ọ̀lá dọ́mọdé àyíra mítínà kọ́nà tó rọ́bìn ẹ̀yìn àyíra mítínà bí ètù wọ́ta hálẹ̀ àjìfádúná ó fẹ́ wọ́n ẹ dọ́rà nàlàyé tẹ́nu ìlàkùrọ́ dọ́rà tọ́lù ń tó èdè halifanuwiya wọ̀nùrùjà kàmákúnná arẹ́rẹ́ àfẹ́rẹ́ ẹ̀yìn dáwọ̀rẹ́ máa wáyé nínú àmìkìlẹ̀ yà zálìkà rọ́jò olùbáyì zálìkà rọ́jò báyì bòkáyà tó vọ́t ọ̀yẹ́ àwọ̀rẹ́ máa wọ́n náà orí ìbèbè orílẹ̀-èdè náà já èjẹ̀ mustahil husuluhu ọkà eníṣẹ́ ọ̀rẹ́ nta àníyàn náà wọ̀ hapù káàrí ìyẹn ká eníṣẹ́ ọ̀rẹ́ nta àwọn yẹn ìyẹn náà ìdílé níbi ìyẹn náà làárẹ̀ ọ̀rẹ́ nta ká ọ̀rẹ́ òkú anamọ̀dẹ́ ẹ̀jẹ̀ dáadé tí dáadé anábẹ̀ta ha ọjọ́ ìlú mi wọ ọ̀rẹ́ orí ya dáadé ìlú mi gbọ́nà òkè nílé ẹ̀ ọjọ́ ìlú mi wọ orí rẹ̀ ó sọ̀rọ̀ lẹ́gbẹ̀ta ọjọ́ ìlú mi wọ ọ̀rẹ́ orí ya àgbẹ̀ta ọ̀rẹ́ ìlú ògbòmò ìlú ògbòmò ìlú ọ̀rẹ́ ìlú ògbòmò ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ ìlú lẹ́nu kó àìsàn òrùka ẹni máa náà gbọ́dọ̀ gbọ́dọ̀ náà yìí yà ẹ́ lámà ìfẹ́ pípẹ́ dáadáa. àmúna ni anáyọ̀ anáyọ̀ atọ́pọ̀pọ̀ rẹ̀ ọ̀nà sọ́tọ̀ náà rẹ̀ ìgbà ni tó rẹ̀ dáadáa. ó rẹ̀ ó yìí ìdáwó rẹ̀ pípẹ́. dáadáa kà sẹ́ nù ẹnẹ́gbẹ́ ọ̀dà tó àbẹ̀wò ọlọ́yìn ọ̀nà anáyọ̀ páàkì ọmọ gbẹ́gbẹ́ mẹ́ dáadáa dáadáa mọ́ ìdí àwọn àìdá ọ̀dọ́ ẹgbẹ̀rẹ̀mẹ̀ ẹ̀ kú tó máa ẹ́ ọjọ́ ìkò náà lè yí èyí èyí gbèsè rẹ̀ náà iná àwọn ọjọ́ àmọ̀ rẹ̀ lè yí tó máa ó wà wọn àjẹkọ̀ òsì ni ó wà àjẹkọ̀ òsì ni alóyún mẹ̀mẹ̀rẹ̀ náà ojú ọ̀rọ̀ mẹ̀rẹ̀ náà ní kò bí òun náà ẹ́ òyìnbó òun náà ẹ́ ọ̀nà ọ̀nà ìpàlà ìwọ̀n náà ìpàlà rẹ̀ yẹ́tọ̀ wọn àmọ̀rẹ̀ náà ni wọ́n àmọ̀rẹ̀ náà ó dé ọjọ́ ní gbogbo lọ́ọ̀kọ́ tẹ afẹ́fẹ́ lọ́ta ọ̀tà afẹ́fẹ́ oníṣẹ́ náà náà káì ká orí fò dàbí yí ní ọdún ìṣẹ́ ní ìwé rẹ̀ là yọ ìdá ní ẹ̀jẹ̀ kúrẹ́ làwẹ́. ọmọdé mi bá anyẹ́ fẹ́ wà ká wà lábẹ́ inú kura náà rọrùn abáyé de àhánì ìgbóra àná agbóra rẹ̀ kàtí adínká ájá àndúrí ká rẹ̀ náà bismillah. Ọ̀gbìn àyè máa كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أمر سبحانه وتعالى ọkà èèyàn lè mọ yìí ìyàrá máa rẹ̀ lè kọ́nà owó ẹ̀mẹ́ríkà ẹ̀m ọ̀rẹ́ ìyàrá máa of is more than possible. gbogbo ìgbọ́n náà sọ́ọ́dà káyìí قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ قد علمنا تذكرون قراءة ما تنقص الأرض منهم إذا نايكا إتيس يا جيها هو مني إتيس يا جيها هو مني أو يسمعكو إتيس يا رجيس مني أما الأرض تنقص منهم يعني من عددهم ومن أجسادهم ìyá máa fi wọ̀ kó dòrò. ọmọ oríkè àwọn ẹni ọmọ oríkè na ilé tèè ó sì fẹ́ràn àjò rẹ̀ káyọ̀ á bá ẹ̀kọ́ ọ̀dọ́ ní ìdá rẹ̀ màtẹ̀ ilé tèè. ọmọ oríkè ọ̀nà rẹ̀ àbíjẹ́ ní tèè rẹ̀ àjò náà rẹ̀ wọ̀ ní ìbáná àbọ̀ ní tèè rẹ̀ àkọ́rẹ́ náà ní ọ̀nà rẹ̀ wọ̀ ń dáná kìtàbùn hadith ọmọ يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون يقولون أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون مريضة ọdún tó fi ayé kúrò lórí àná ni òmùrí ọ̀rẹ́ ọdún tó fi ayé kúrò òmùrí ọ̀rẹ́ fẹ́ràn àgókò àbọ̀lọ̀ tí ì sàkọ́rẹ́ àwọ̀ ẹ̀ ẹ̀ àbọ̀là amtìmẹ̀ká ọ̀nà àdínàgọ́tọ̀ kó àyàrẹ́ ká ambiya ọlọ́ tí ì sọ́kọ̀ rẹ̀ ẹ̀ mọ̀ ní fresh prayer báyìí àgókò kúrò náírà àmì tó náà kótó kótó ànàmọ́ náà náà gbìjà anam lẹ́tọ̀ ẹ̀mọ́ náà lè ṣe ire ẹ̀ mẹ́rin ti dọ́tọ̀ ẹ̀hẹ́ lẹ́ẹ̀tùmá yìí ná kọ́ọ̀dù ẹ̀mí lè ṣe wá náìtì yẹ ama ma ba agogo anyi yɛ naa tozo yi yɛ ɔna yɛ yiri yɛ ɔna dakiri yɛ naa wɔ bɛn n'ɛka ɛnɛ ka akɛ n'ɛkɔ abɛ ma bɛn okura na yɛ na na awa bɛn mi naa kɔ ɛrɛ kɛ tukɔ na na so ẹni tí ìyá àkóore náà yà àtọ́nàwọ̀ náà ìkóore òmùnìyàn yà bá òmùnìyàn náà ìka ẹ̀yà ayé rẹ̀ lọ́rọ̀ àkówá rẹ̀ òmùnìyàn náà sọ̀rọ̀ kọ́nà máa ní yà bá mi. wọ́n tí omi ti lọ rẹ̀ wọ́n yẹ sọ́nà àtà ìfà àbọ̀dàbẹ́n àbọ̀dàbẹ́n dáná bá rí ìhun dé. kẹ́ẹ̀ kẹ́tíkù àbáyé ẹgbẹ́ náà lẹ́yìn ẹ̀dẹ̀ náà yóò fọ́ọ̀tì o àbán ààyè rẹ̀ ń lóde tí tírósì sọ ma bọ́ orí lóde dá àbán kọ́ ẹ̀ dé dání azimu zanab azimu zanab àyè tó sọ náà ìta the last part of our table ọmọ náà rẹ̀ ṣé àná ẹ tó mú lórí ta àbẹ́ náà mọ̀ náà tọ̀ náà èrè tó ń tó mú rí bẹ́ẹ̀ láàmú wọ́n tó mú rí kẹ́sì pọ̀ yẹn mọ́tọ̀ rẹ̀ náà ẹtí kọ́ wọn lè sí rìmẹ́ẹ̀d ẹnani ẹ̀yà akọ̀wé akọ̀tẹ́ ẹ̀nà náà bọ̀ ọ̀dà àbùsọ̀ náà wọ́n àfọ̀ ọ̀mọ̀ rẹ̀ dàgígà fọ̀ ọ̀mọ̀ náà sáfà sí àbá rẹ̀ tọ̀hún náà dọ̀rẹ́ jẹ́ tẹ́ wàá wà jẹ́ fẹ́ fẹ́ dáìka àmì máa wò hẹ́ náà rẹ̀ wòye nana jẹ́ ọmọ náà dọ̀rẹ́ rìmẹ́ẹ̀d kàkọ̀mpútà náà ọ̀nà dọ̀kọ́ mbà owó ẹ̀kẹ́ ẹ̀kọ́ ní fẹ́ dẹ́tì fẹ́ ń mẹ̀fẹ́ ń wọ̀ hẹ́ tẹ́ lọ́wọ́ jẹ́ ẹtí kọ́ náà fẹ́ náà rẹ̀ rẹ̀ báyìí amma ayi àwọn ọmọ wọn ọ̀yẹ́kọ̀ ọ̀yẹ́kọ̀ọ́ra wọn tó ń tìṣà kọ́ra wà lọ́tẹ́ ni. àbọ̀ àbá tòlí ẹni bẹ́ẹ̀ tó ẹ̀ ẹ̀ kárí àwọn ajé ni àníbi àìsí yàtìkúta ní ìyìn tó fúra ṣe lọ. ndúlẹ̀ ti ta alẹ́bẹ̀bí yẹn ní ìyè rà nánà tẹ́lẹ̀ ṣe ẹ̀. àyẹ̀mọ̀ nyá dàbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ na ẹ̀rẹ̀ máa kọ̀ra mi. bẹ́ẹ̀ àti ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ àti ẹ̀fẹ̀ kí ni etíkú na ń tó dẹ̀ ní wàá dábàá wàá ó kọ́ ẹ̀ ń bẹ̀ òdì ama bọ́ bá rẹ̀ rẹ̀ dábàá náà kánú dábàá kàmẹ́dá mẹ́rin ní dábàá náà má ẹ̀ ní ẹ̀rọ àbàtọ́ because imaamu ẹ̀ náà kàá wà anakọ̀rọ̀ imaamu hùmẹ́ni alẹ́ yìí ọka revolution ẹ̀ na ọ̀tẹ́ni ọ̀tẹ́ni mi bẹ́ẹ̀ni rà àgbárí iran islamic state ọ̀ ẹ̀ka mẹ́ ẹ̀ rí jẹ́ni ní medina bẹ́ẹ̀ni na tó tó dẹ̀ ẹ̀wà ahọ́ lọ fún náà ka ní orí èdè nínú ìta ọ̀rọ̀ anágbà kàrọ̀ umar àárọ̀ àwọn ìfẹ́ àwọn ìrìnnà ìjọba ẹgbẹ́ yà nàbẹ́ àwọn àbákàrọ̀ orí orí umar orí orí àti nǹkan ọ̀rọ̀ àìbúrẹ́ قد علمنا ما تنقص الأرض منهم أي قد علمنا ما تنقصه الأرض ومريك ولا تجارة يا إذا ما يكا إتجا جيها أو نوني من أجسادهم إن توني وما تأكله أتن تجاري من لغومهم هون ويني وأشعارهم أتئيني ودمائهم أنيني إذا ما تجنيتي فلا يدل عنا شيء ẹni tó lé wúkọ rẹ̀ amáfẹ́ èèmọ́ ní ọmọ ị rẹ̀ iná àfẹ́jọ́ méjì ìfọ́nra rẹ̀ ẹni rẹ̀ máa ń ṣiṣẹ́ èèmọ́ rí hata tẹ̀tà azọrọ̀ alẹ́yìnà alẹ́yìn àdà lóòrè ìtura ọ̀ká tó wọ́n ìjìyà tó ìrìtọ́ ọ̀fẹ́fẹ́ ni. na màá rí náà òmùdíkà àyàn iná ya àlùwáàfì ọ̀rẹ́ àná ìkọlọ garden crab gbéjà bàrẹ̀ ìdànà ìdọ́mọ̀rí kìtàbùn àyè àádọ́yàn lè adádéyìn ẹni tí ó àbẹ̀rẹ̀ kẹ́ni wọ́n á ti máa ilé àti àbẹ̀rẹ̀ ẹ̀ ni wọ́n máa fẹ́ kúlù hùl abdulmin àtijọ́ náà ìkẹ́ etí èsì ààrẹ náà ni àbọ̀mọ̀rí ẹ̀ nàìjíríà ọdún náà náà tẹ̀ra bá ní èsì ìyá ni. wọ́n wọ lọ́wọ́l mafóòl ọ̀nà wí lọ́wọ́l mafóòl alẹ́ yìí yóò fi tàfíìl تفصيل كل شيء أنا يكون سيرة ب يعني إن هنا بسبب الدنيا أبي ركض أبي the explanation of record about one man hina mchekere ọdọ́ mo sọ́nà ọ̀tá àlàkà nǹka ẹ̀yìn ìjẹ́pọ̀ àbójú ntìyà bí eré lóye wa bàrìkà níyàwó bí wọ́n ti nà máa jẹ́ àhùn. فهم في أمر مريج بل كذبوا أما كان أننا قلت بالحق إذا إذا لما جاءهم من جلتها الحق جنة والقرآن ايكو قرآن هريجي جنة قرآن هريجيها فهم دني في أمر مريج دا دني دايكا إني إيجني يهنان مريج ملتبس مختلف ده ده ده ني contradictions confusion ọ̀nà mẹ́rin ẹ̀mí ní confusion èjì ẹ̀mí bẹ́ẹ̀ ẹ̀rọ ń tó mọ yìí bẹ́ẹ̀ pé sáàbì ọ̀rùn bá àmàwé <laughs> ẹ̀ tó rí lẹ́nà ọ̀dọ́ náà àmàwé ọ̀nà bẹ́ẹ̀ pa èjì ẹ̀mí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ májìlú ayé ìwẹ̀ jẹ́ fẹ̀mí hàn ọ̀nà wà rọ̀ ọ̀rọ̀ májìlú ni wà àmà àmì

ọgọ́dọ̀ ń fún kílò ó kúlù mú ìwé ká ti báyìí fẹ̀yìn tẹ̀wálọ́ fẹ̀yìn nà máa hùm sí ṣìkọ́ọ̀k bẹ́ẹ̀ sí kẹ́hùmùlọ́ òwò sẹ́mi ìlàlẹ́ فإن تولوا فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا إذا ما مكروا وقاعدة تابوا الكورة نعم نعم قالوا كأعيدوا ana nke onye na-edo na enwe na na-eweta karịrị ka ha gbọmpe mori ụmụ na alawa wa gaida dị wa in ta walla aga na ede ya na da wani da ji ta wani da mlemi fa inna ma hum fi shiqaq bimana fa inna ma hum da'iman fi ikhtilaf en wana wa gaidi eh ai ce fa ta tika Allah umuri ya huwa da umuri ya ba ne ona wa ba that is why where all is bid'ah wòrán àlùbúdà wòrán àlùsùnà ilé ẹ̀dá tó ń tẹ̀lé yẹ ẹjẹ́ àwọn ọgbà ọ̀kadà bá ìtọ̀ ọjọ́ lọ́wọ́ ni àbá àlùsùnà ọ̀dọ́ka ọ̀dọ́ka náà wẹ̀ ẹnẹ́nibẹ́ ni ọ̀rẹ́ mọ́tò mọ́ni ọ̀nà ọ̀dọ́ka ẹ̀yìn náà nínú ẹ̀dọ̀ bẹ́ẹ̀ ọkọ nínú wọn ayé jama àlùsùnà ọ̀rẹ́ àlùsùnà ní ojú ìlú amẹ́ ẹ̀nẹ́mẹ̀gbẹ́ mi nẹ́tọ̀ abẹ́ ẹ̀nẹ́dọ́ka alamọ̀lẹ́hódà imam awali na lahirina ana da nawe yankin sallallahu alaihi wasallam ثم بعد ذلك انا يا ابراهيم ina lu mun tomo yi ayi na ga na yam da da ko biya ni ga dawo amma ayi na lu mun tomo yi ana ya wa mun tomo yi abu da rabbillah ana wa huwa umar usman awna ali da do do abon zuna man boto ayi ni kuma ga ko ana ma dibun jami'a tare يا سائلي عن مذهبي وعقيدتي رزق الهدى من للهداية يسأل اسمع كلام محقق في قوله لا ينسني عنه ولا يتبدل سبحان الله حب الصحابة كلهم للمذهب ولكلهم قدر وفضل ساطع ايه لكن ما صديق منهم أفضل لكن ما من صديق منهم أفضل يا با حب الصحابة أرجع ومن يريد وانا نجار إيه أكا حب الصحابة كلهم لي مذهب إيه أه إيه تدفع مني ومودة القربى بها أتوسلوا ولكلهم قدر وفضل فاتهم لكنما الصديق منهم أفضل ولكل ما فسعد من مسلما قدر أعظم منهم أني أهل نبتا عن بنت مريال بنت مريال هذا kafin na wajen tumuli wani mai nasa ajin tumuli wa ni ko haka na wajen ajin tumuli ya ne bere na ta ajin tumuli abin ya zabi to zan tumuli ya zabi wa kai na ko amma abala man wani an eh لكل ولكل قدم وفضل ساطع انا كذلك كيف انتم اللي انا كاكا اصلا انا ما يعني انتم اللي سلمان الفارسي ان حديث الامام ترمذي ده سلمان منا أهل البيت وين سلمان فارسي ده ساعة كان إيران نوزن أنا كان أراب أنتم رجال البيت أنا أو إذ مات أنا أرام أني قدر وفضل ساتر لكنما كان الصديق الأمة أبو بكر عبد الله بن عثمان بن أبي قحافة radiyallahu anhu wa arda ọ̀nà ní báyìí hún ọ̀nà ní báyìí hún ní ali fatima hasan hussein ẹ̀ hasan hussein ẹ̀ ní báyìí anáà tí ẹ̀rẹ́ ìbùtúrẹ́ wà wà àmúra àmá ẹ̀nà ń bẹ́ẹ̀ náà siddiqul umma ọ̀nà ń bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní jihad tẹ́lá ẹ̀dọ̀tọ̀

wọ́n fi amúrin mari bẹ́ẹ̀ á ìbọ̀rọ̀ ẹ́ kuma wùdí ní ní àpò ẹ̀kọ́ náà ti jẹ́ ní àdúgbòrò àwọn ọ̀nà wọ́n mẹ́ta kún imamu awuliya ọmọ awuliya ah náwó tí ọmọ náà máa yọnu imamu awuliya kúlà anẹ́mẹ̀ká bí ọnu imamu awuliya kúlà àbá òlì àbẹ̀bẹ̀ ní kó jẹun tó mọ̀rí ayé yọ kó tó mọ̀ yìí wòlíì ẹ̀. so ẹ̀mẹ́yẹn náà bẹ́ẹ̀ gàyí gàyí wọ́n ní kàbí kọ́tù jẹ́ lání ọmọ ní ṣe yá kí skul náà bí wọ́n kọ̀ọ̀yọ́ ọ̀rọ̀ máa ń dọ́nà ẹ̀ because ẹ̀yí kọ́tù jẹ́ lání ọ̀rọ̀ ẹ̀kọ́ mọ̀nì bẹ́ẹ̀ máa ń ẹ̀ nàá bẹ́ẹ̀ máa ń yàtú bẹ́ẹ̀ máa ń bẹ́ẹ̀ máa ń ṣe bẹ́ẹ̀ ẹ̀ ìwàdókọ̀ bí ìjẹ ìlànà wà máa lùkọ́ níkà ẹ̀nà òmìnira máa bẹ̀rẹ̀ àbá mi ẹ̀yìn àmà alùsùn náà wọ́n jẹ máa ilé àdẹ́kọ̀ ìjẹ ìnira ẹ̀yìn ní ìjẹ wọn tọgbọ́ kàrímà ọ̀bù umar ọ̀bù usman rọ́jẹ̀ lọ́wọ́ abẹ́ ìnira náà wúwẹ́ ní. Ibn Umar ka ayi ma bɛ eyi ko n أي ما كوي كنا لما أن ارتبط رضي الله عنه وأرضاه سيدنا عثمان أو كعمر فهو هو أو ذلك أرنا أن يباني وطهرته سيدنا علي أو كأميرا أو هو أنه وطلق التنين جزانا يقولوا أنا بسوي عثمان سيدنا علي abọ́ ìwé ọgbẹ́ àjẹmọ́ bíkọ́ èdèmí ni wọ́n ti bá náà wọ́n. wọ́n lè rí rẹ̀ náà lì agbọ́nyọ̀ náà fáwọn ìjọ ọ̀ká ni dán léèrè usman lọ́mà agama agama rọ́jò lọ́wọ́ anuhu majumayin. sọ̀tà yìí yá àkàrà náà kúrò ọ̀rẹ́ ń tẹ́lẹ̀ ìwé ẹ̀wọ̀n náà kò rí pé àwọn tí gbọ́ ọ̀nà wíwà ẹ̀ mọ̀ ní wà kó wọ̀ lọ́nà ni. ìjánu ọ̀dà ìṣàbílíyà ìṣàbílíyà ọ̀dà ìkọ̀bílíyà kọ̀bílíyà ọ̀dà ẹ̀mẹ̀kẹ́nà ìrìsànù sí ọ̀sànù sí ọ̀dà ìrìfà yíyá rùfà àbẹ́nà yẹn ọ̀rẹ́ rẹ̀ yìí ẹ̀ ti dorí kẹ̀rẹ̀ tí wọ́n mẹ́ta fẹ́ bẹ́ẹ̀ báyìí náà ní ìtukọ̀ òhun náà wọ̀ bùkọ́ ibùn tìjánu ẹ̀ náà anáwó kìíní ní iran ọ̀nyídá wọ́n sọ àwọn ọmọ nìkí yẹ́ ọmọ tìjánu ọ̀nà ọ̀nyẹ́sẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní àbù ọ̀nà ọ̀nyẹ́sẹ̀ bẹ́ẹ̀ alábíyẹ́ náà ló yẹ̀ ń bá ana ìtẹ̀bẹ́ ẹ̀ mẹ́rin èrè ni ana ayé náà láwùmí ni wọ́n àmọ́ lè jẹ̀yẹ̀ rẹ̀ náà ana àwọn ìdá rẹ̀ ọ̀nà àwọn ansọ́rù fẹ́ìdọ̀ ansọ́rù fẹ́ìdọ̀ tí wọ́n jẹ́ ní ma ni ọ̀rọ̀ máa mẹ́dá ẹ̀ẹ́kẹ́ ìwà mẹ́lẹ̀ àkàkẹ́ ìjọ ẹ̀rẹ́ ní ma bẹ̀rẹ̀ wà and i and i no fit general then ansarun zaida nan dare gari na ne ga ansarun zaida ana hannun biya ne ana ikono zai nigeria ne because ansarun zaida on yanzu nigeria ana yi yana birin any north eastern ma ke da borno gombe bauchi mandana na nwa adamawa na nwa ranar ke taraba ẹ̀yẹ́ eh, ni ana nwụọ na anyị ma ọ nye wee bikọs ojiji ewe na ewe ọnụ bụ ya ayọ awọ ehe ebe ene onye akpọsị ewu ihe n'owu gwa ndị dị buru dara ka akụ ewe na ewe nọ ọ nke amịrị mari ee ịda abụghị ntụmụrụ iyi dabada ya ndị ewu na ya enye na gụrụ ọ dị jara jara ọnụ ha dami agogo tó mu yọ ká wọn ẹ nana wọn ẹ nyẹ wọn a kọfì kọ mu wọn ayi sẹ àwọn aka bẹẹ wọn aka ni zainab náà yàtọ̀ dọ̀ ká àwọn náà sáwọn nìka zainab ká a àbò ìjẹ́ ìnáwó náà mi ní tí ìsìlẹ̀ òyìnjẹ́ ìmọ̀ ayọ̀ náà mẹ́ omori ọmọ omori ọmọwòlì dọ́sìn gbọ́ntọ́ wòlíì dáìsì màlẹ́kọ̀ọ́ bí ìyànnà magana ya tashi safiya bintu wai ayata an ne ta ni bere da baka sai ne ko yahudiya ne an to mulkan yi tu isa wuye adawa wannabi dana bana wannabi adawa wannabi ma annabi ne bana wannabi dana annabi abda abin ne bana ne bana alùsùnà ẹ̀nẹ́yìn ni amrun marin ẹ̀nẹ́yìn ni amrun amrun mustaqim because ẹ̀nẹ́yìn ni sirọ́tù mustaqim náà ọkà ayi ayi bal kazabu bil haqq lamma ja'ahum نعم اوكي اضراب الى ما هو ọmọ ìyàrá máa àyẹ̀fí iye bẹ̀rẹ̀ wá ní máa wọ àbùbọ̀ ka ana kùdí ní orúkọ ẹ̀rọ ti ẹlẹ́bí ní àbùbọ̀ wà áṣìrà mí nìta àjò ka ó yí èyí kẹ̀wé ní ọmọ nìyẹn ẹlẹ́bí ní náà wà á ná mọ́ marvelous ẹnà ìka ó ìwé ìwé náà ní ìjẹ́ ẹ̀mọ́ ó yẹ tẹ̀sí ìbìrì kùrán ẹ̀mẹ́ kẹ́lẹ́bù bilhaki anáwó koran inú wọn ní koran rẹ̀ tíya máa tutù ààyè wọn ti fi àbáyàn ni wọn náà máa nàá zẹ́tẹ́ wọ òdó ìbáyánì bí àbí àlàyàn àbí àyàn ẹ̀ dọ́mà ń tẹ́ ìkéǹdédé bọ́ọ̀n fi amri mari ẹ̀ bọ́ọ̀n fi amri mọ́tọ́lì mọ́tọ́rì bẹ́ẹ̀ ni kú ní in a state of mixed feelings. ìrẹ́ náà fẹ́ rèé is mixed up mùtọ́rì bẹ́ẹ̀ ni ní confusion pàtàkì ọ̀sán yẹ kúlú náà ń sí ilá iná ìsáì ìgbẹ̀yìndẹ̀ ẹ̀yẹn tó múlẹ̀ sílẹ̀ nǹkan àníyẹ pọ́yìn pàtàkì ọ̀sán yẹ kúlú náà iná ìsáì ìgbẹ̀yìndẹ̀ ẹ̀yẹ kàì ọjà ẹ̀rìn pàtàkì ọ̀sán yẹ kúlú náà iná ìkáhìn ìgbẹ̀yìndẹ̀ ẹ̀yẹ kàì ọ̀hẹ́rẹ́ ẹ̀rìn wọ́n á kéde àkọlù ẹni máa kàì lé Quran nan iya da nasan wapan aw shi'in iya hawin aw asafirin awwalina aw abu kana ita ita fa ne ya tawa yin da kan ila gairi zalika tan jin menen da ba ti ne ta to Quran ne agwa amre ne akan bawon fi amrin mari thumma zakara ta'ala dalail qudra dan muri ma zalika yatan idan yin rai ine o kapon muri wal wahdaniya atirinya kumuriyan ya kunada ne qadala ana zurka ala azamati rabbil alamin da ko da mu o muri ana muri abaha kun kuma mani go abaha man subhanahu wa ta'ala fa qala do muri ka أفمن ينظرون إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد ọmọ ìsìnkú ọ̀tàálà dáhùn wá ìsìlẹ̀ yìí ìsìlẹ̀ náà ká ìsìfàmù ìsìlẹ̀ náà anáhùn ìsìnkú ọ̀tùsẹ̀ ẹ̀ẹ́sì ká kẹrẹ̀ ẹ̀ndọ́ ẹ̀ẹ́sì kàtà rẹ̀ sáà yàmù استفهام تكريري استفهام تكريري don mun ka abalan yanzuru ila sama ana kin ne ne saman fokar mana ya da dad sai ga banaina o mun ne me po o mun ne me me o mun ne da wala yanaha don mun ne ta zamanan don mawalin wa ma laha min furu bai yoyo إلى وقفات ينظم نظافا ما لها من فروض ما لها من حقوق اي لها اي يكرات اي هو أنت ممن لي دعوانك وعوليك أفا وعوليك أفا أوليكو أعني جملة مقدرة بين حمزة ال... بحمزة إيه حمزة الاستفهامية وماذا وصار العطف وعوليك اه hamza yake sai yanko a uh, anta akalta eh <laughs> anta tabi <laughs> so abin ba fa'ul ataf ana ta ya qaddarta ma fi arif bidan fa aw kunu mai aka afalan yanzuru ila samaa mutane qur'an nan mun ji alan an qur'an ne ke yi wannan na qur'an nan ne kuma ne

bẹ́ẹ̀ ti kúrò rẹ̀ sí ẹ̀fọ́ sí nìkọ̀rọ̀ bẹ́ẹ̀ ti adáǹbá ní káyọ̀fọ́ sí nìkọ̀rọ̀ bẹ́ẹ̀ ni bá wà hàn kùránì àbọ̀lọ́mọ́ mi rẹ̀ sẹ́lẹ̀ ẹgbẹ́rẹ̀ máa ní bí máa ná àhánọ́dọ̀ àhánọ́dọ̀ ánì kùránì bàlọ́mọ́ ìjùrò ilẹ̀ tẹ̀má ẹ̀nà òfò kàbọ̀ náà onígbà máa wọ́n ta ni yára ọ̀sẹ̀ <laughs> ẹni rárá tó lè ṣe nkùrán bẹ́ẹ̀ ni kúrò náà tó ní ilé ṣe wa bí òkú tukà kàrọ̀ ká nà sọ̀mọ́ àfọ́kọ̀rọ̀ tí sọ mẹ̀rin náà yẹ bẹ̀bá kuma zan mana yadda ba zai kuma sani sai da bane na wani mun ne da wanda ya na da mu ne wa ma la min furu da ni yuhu ani ile kra ani da ta kai nan don ma ne don ma ne beautiful government sai da mun ma ne ne jumla nan o ni qur'ani ngoro بإمام تقديري أفلا يتدبرون القرآن أم على قلوبنا أقفالها أو أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا أنا رأي نديري أفعى ربيان مكاي أفلم إذا أفلم ينظروا إلى السماء أوقعوا بمعنى أفعى نظر أعنوا ah ọ̀rọ̀ ìwọ̀nba náà ti hàrà fífi nìyá òní wọ́n article of help interrogation then five conjunction náà tó wà kọ́rin ẹ́ ń mọ̀ máa connect down ìgbàdo ka a anọ́dọ̀ rí a a àrọ́dù an al-qur'an a a àrọ́dù an ayatollah al-qur'an al-majid a a àrọ́dù an al-qur'an فلم ينظروا إلا السماء كيف بنيناه afala ah, ta dabbaru nan Qur'an nan nan fa dere afala ta dabbaru nan Qur'an ah radu afu ta tawa وقال الإمام القرآن أفلا تدبر من القرآن هذه جمعة واحد نعرف واحد جاوب واحد كمان ẹ̀hìn àwọ̀ ẹ́ wà á ní kúrẹ́ ti kí i àfàlà yẹtọ̀ dẹ́bẹ̀rún nà kùránì kí ni kàn náà bí máa ná àhán àròdù ánì kùránì fàlà yẹtọ̀ dẹ́bẹ̀rún nà o. bẹ́ẹ̀ ni wàhálà tó ní ìwọ̀n kùránì bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni fúta ní to critical analysis bẹ́ẹ̀ ni ìmọ̀dẹ́ ẹ̀ kan bẹ́ẹ̀ ni eré ọ̀rẹ́ fún àkàkọ́ sọ àwọn ẹ̀yí abọ̀lọ́mìyàn zoro a ń tẹ́ mìíràn náà ke yìí nazar tafakuri oyin na tẹ́ ìta bí ma ní rà kuma ẹ̀rọ tábùnú gbọ́dọ̀ ká aláwọ̀ àkùbà tó wà ní èyí nazar tafakuri oyin lè ní èrè dáa ní ló kúta into ọ̀rin analyze asal pun nama tu, ah mahu nama mana mahu ya. Bukan apa sah, itu je nasa. Dendation, erosion, dendation aku, tetap dalam itu mau. Apa benda ini? Apa mana ya? الذين الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض. عن كمية ده من له ويرى نظر تفكر ويرى هناك وضع مكان إليه واعتبار bẹ́ẹ̀ ní iṣẹ́ náà yà consider àní bẹ́ẹ̀ ní àgbà ìwé náà ilẹ̀ sọ̀máì bí ẹ̀wọ́ orí sáma bí èsùfà ìhá ó ní ọ̀rìn ẹ̀bá wọ ìsáàmì àti tàfẹ́fẹ́ ọ̀rìn sáàmì ìfẹ́ mọ̀ nípa ìfẹ́ ó yẹn náà nìyẹn jẹ́ àní ìrírí ọ̀rọ̀ عن تميما لبين دام كنا يكا أن القادر فالجارة إذا لما نكتا أكتا فانسان أنا نكتا على إيجادها كما تنكون إجيز كما تنكون زمن قادر أو نكتا على إرادة الإنسان كورما ويروه بعد بعد موته أو لما نكي كيف بنيناها ولا يمناها أي كيف رفعناها عن كلمة كان بلا عمد بأن يكون راجع وزيناها بالنجوم bíbí ọ̀zọ̀mì ìrìn nìyí bíbí mọ́rin wọ́n máa láha ní burúd ẹ́yí wọ́n máa láha ní ṣùkú ẹ́yí ìwéwé iná ni ẹ́yí rẹ̀ ṣáka iná ni ẹ́yí rẹ̀ náà iná ni wọ́n ṣùdó ẹ́yí rẹ̀ ìta ọ̀hà kẹfẹ́rẹ́ iná ni. dọ́mọ̀tì fọ́nà sọ̀rọ̀ kẹ́wọ̀n náà kẹ́nẹ̀. والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج والأرض مددناها ومن كتب جندا من توفان ترى دون توك توفان ترى جوالا تو كتب جندا فلات جوالا تو فلات وألقينا أمري هكاك ووضعنا أمري هكاك دي كوت إنيتي جنسي كندا مرك وألقينا ماك ألقى ويرا ما منوا من إيه màmá ni mo ń máa sọ fún àná mímì ìlkọ́ ọ̀sán òní mímì wọ́n mú ní àṣẹ ìlú ní èyí atọ́bọ̀dé náà ní erékà máa ń dẹ́ wọn àbátọ́bẹ̀ mẹ́hẹ̀ ẹni mẹ́hẹ̀ ẹ́ mountain kilimanjaro mountain himalayas àti mount everest àti mount nìhẹ́n àti wọn wọ́n mẹ́hẹ́ ẹgbẹ́ mọ́rí owó mọ́rí ẹ̀yẹ ìyẹ̀ eré ọmọdé ti bí màá ní àbádámà nìyẹn orílẹ̀ ọ̀rọ̀ ìgbìmọ̀ àkọ́ bẹ́ẹ̀ ni ètò ọkọ̀ náà وألقينا فيها رواسي دي أقول لها مكة بنان رواسي دي أقول لها مكة بنان وأنبطنا فيها أظن أن إلا تبعي أمور كده نكوتين عنه دي كوكوتين عنه من كل زوج بمعنى من كل نوع are these different types of uh, uh, plant healing bahij America òzé èrè èrè ra ẹ̀jọ́ ẹ̀nu ọmọ nìlú oil is not ko ọ̀gọ́mà nìyẹ is glittering. is pleasing the eye a bahid di mana dáa gẹ́gẹ́ kwájá mẹ́bí kọ́lọ̀ bí oṣù tó yìí nàbí ìrà wọ lómi àwọn mẹ́rin flower ní yellow flower ní red flower ní blue dọ́là one independent ẹ̀yìn wà kò ní wúlọ́ dóòrò abúlá dóòrò flower tó ọ̀wọ́ ẹ̀mẹ́ wéèkì bẹ́ẹ̀ni wá àrẹ̀gbọ́ àkòrí flower nìkẹ́nẹ̀ do park do powered by china ó <laughs> ẹ̀yìn wà àrẹ̀gbọ́ àkòrí ịka ere ma mberi ọnụ ụzọ e, e, na e mẹsẹsẹ na ẹwẹ nwere ẹwẹ gịga ẹnẹn ẹwẹ kaktọs a na-atụnye awọdọ ụdọ adọ ụrịọ wee metu ẹ ma nwụ because ọmụ ya asịrị anyị sẹyìn sẹnẹn anyị sẹyìn kọ kẹsàn because wee ree orí ọ̀nà àbọ̀ good orí àbọ̀ nkó ọmọdé tó orí ọ̀nà ọ̀nà ọ̀zọ yíkọ̀ bí mọ́ ohun ahùn ibi tí ó yí ẹ̀mí hù àmá wọn fọ́dùn bá àdọ́ha alábàdì ìpínlẹ̀ ọkọ̀ ọmọdé ti dánù mẹ́tẹ̀ ẹ̀yàn nígbà ní mẹ́ta inú ìlànà ìyẹn náà ló di ihu tí òun wọlé ìhúnlẹ̀ ìdé ní yẹn ní ìzì yìí àwọn àwọn yẹ̀dẹ́ ní ìdé náà ní ìdí òwúyọ́ dáhùn ọwọ́ àfọ́mọ̀ ẹ̀mí aláṣiṣe ni rẹ níta kan yà wọ ẹnyà hẹ ẹhẹ ọ̀nà ọkọ̀ náà rẹ amadiye ma iye nọ arụ igenete ihu wà á pọ̀ igenete rẹ lè wẹ̀ bẹ̀rẹ̀ àbí iye nọ náà bẹ̀ mbà n'ihu ṣiṣẹ́ àbá yìí yẹ fa ṣàṣẹ́ bẹ̀rẹ̀ èyí ẹ̀mí ọ̀nkọ́ rẹ̀ orí orí ìdíyẹ the silent the flowing they've lent it them, they still have it. That's just a cry. Saving it, it could be saving. Saving the seasonal rain, no one on àmọ́ the output them, ni, rain. Ìgbàgbọ́ wọn, àwọn náà náà táwọn yẹn ni yóò àdọ́tọ̀ àmọ́ lórí ìmọ̀ni nǹkan àná náà wọ́n yẹn àǹfààní. Wọ́n àbọ̀rọ̀ yìí tó máa tún mú, à sọ́ọ́lù kún náà náà ọ́lù kún, àbọ̀rọ̀ yìí tó máa tún àrùn kún, à ń tún tábìrọ̀ òun náà أم نحن الزارعون لو نشاء لجعلناه حطاما فظلتم تفكرون إنا لمغرمون بل نحن مغرمون أمرك أن تكون في أتلين وأنا أجريكتري أتوني فاما أنا متكاوري أنا أقول إن دوسني تلتاني أنا كويلي أب ما من تفهم ولا جمع ولا تلتاني ما هذا هو كذلك يجب أن يكون مثل هذا abẹ́ akáwọn àgbẹ̀ ẹgbẹ́ nù ká máa gbé ẹgbẹ́ ẹgbẹ́ nù. ọmọ ìjà ní kó èsì èsì rẹ̀ yìí à ń tì sọ́dúró ó nà ẹ̀hún náà mẹ́kọ̀tìn ẹ̀ àjẹjẹ́ ní ìtọ́ àmẹ́kọ̀tìn ni táwọn náà mú zàrí ọ̀nà ọmọ ìjà mẹ́kọ̀tìn. lọ́wọ́ mẹ́ta ọmọ ìjà ń jẹ́ yìí lọ́jà náà ọ̀hún tọ́ọ̀mà bí mẹ́ta àbánu. lọ́jọ́ kéré ní kúdú èrè amada yin gafe na don yi yiri alkado ti da ban ho aban ho to man ona ile ba wo ile te du ba ti da ran sa aban ho to man be ani me ko ti to ho oni ko na na ne da bi abi conditions of photosynthesis da ni abani de e da ni sunlight da ni eh sunlight carbon dioxide water one day bible ok bibility of the deed da títí da bible pé pé ẹ̀sán ní bible dá àwọn wa ti dọ̀ ní kátọ́ọ̀sì abáńdá ọ̀bù lòmùrí kẹrì àná ọ̀wọ́rọ̀ àbọ̀wọ̀ yóò lọ́rọ̀ dúró ká wà wọ́n náà rẹ́dọ́dẹ́ ẹtí kò nù mí kú ìdí àdébà olùbẹ̀ náà ká ọ̀rẹ́ ìgbà àtàkọ́ àwọn ọmọ mọ̀rẹ́ à sọ ọmọ ìgbà nǹkan ẹ̀ máa ń lè ka ẹ̀yà tí ẹgbẹ́ náà bí tẹ́ ọdún bí tẹ́jú ẹ̀ bí nìkan ọdún ọ̀rẹ́ àmì lè sọ then dáàbá mi dé ilé ilé yín ilé ilé yín ẹni sọ̀rọ̀ ẹni ẹni àti ara àti náà èrè àti náà ó wà á mẹ́ ìdúró yìí. Umar subhanahu wa ta'ala according to uh, uh, Ali Sabuni doka wal arda madadnaha ko ad ay wal arda batatnaha we le tesu batatnaha ina ganat ne tesu wa watanaha ditana batata da ko ta se o na wo watanaha dine ko gana extend والقينا فيها رواسي اي وجعلنا فيها dina yi mutu kenan jibalan ataba sawabik ana tataba nan duk ta taren tamnauha min al-ittirab don ka a tataba nan iraya a sama ka a yin jiji da tukanha da jiji mai tukana yana ta rai nan a sai yiwa mudir ka a da qur'ana ya ta wọ́tàd ìmáàná peg ọ̀hánà ẹ̀fọ́ peg gẹ́gẹ́ sáwọ́ ẹ̀ka ọ̀nà tó ń di mẹ́ẹ̀kà kẹ́rì títù náà kẹ́tẹ́m títẹ́m wọ́n bá tẹ̀lé ìhà mi kúlè zọ́ọ̀dì bàhí أي وأنبتنا فيها من كل نوع من النبات حسن المنظر ومسبحانه وتعالى بنا كاي أيك ونكا كا وأنبتنا فيها من كل زوج بحي وجعلنا وأنبتنا فيها بنا كوشينا من كل نوع إذا يلي من النبات إني أو إني بلانت hausun nazar ana ta na wasu manzar were da ba yabhaj were iyawo da yawo please iyawo ne ere da zine wa yasir da mutum yawo ko zine an nazar o zine ere da nazar wa yasir nazar ilai a wani ere da ni ne sana a wani ya amurka a baga wani na aika wuyan ya kiyan da wani bai tabbatar wa zikra لكل عبد منيب tọ́pùrọ̀ dọ̀rí ayébùrọ̀ tọ́pùrọ̀ dọ̀rí orí mẹ́ta òbèrè tó wọ̀zíkọ̀ dọ̀rọ̀ ẹ̀tọ́ ma nìkúnlẹ̀ abdi yàbórí mu yẹn ẹ̀tọ́ munid ẹni àáké ọ̀rọ̀ munid gbáàna ọ̀rọ̀ náà ni anáàbà wọn náà kọrí èmu yẹn ọ̀nà yẹn bẹ́ẹ̀ tó ọ̀tá ọ̀nàrà òbúrò mórí yìí ọdún tó ọ̀tá náà nìmọ́ náà dọ́gba ndó mórí yìí bí máa ná bẹ́ẹ̀ tún gba omi ìkọ̀wá rẹ̀ mórí yìí wa kana ko yi muri awan zuwa gur shaitan ne to yan da muri na bimana ka won shaitan tun ba da ai mai gure muri ana abdun muni aka tafsiratan ay fa'alna zalika ya man ma basan tafsiran oyidi hoje oyidi na kurirata minna hudo muri su da kalmar kuma yi biyare izanaka Najeriya ne izanaka wezi ya wako ya hano wani ya ni hako omori kubuwa jawo owo Nigeria ni jakuwe enye mmeko chọọchị enye mmeko arụ olola enye mmeko riya ọrụ enye enye nkọtaba dana enye nke ọbara ehewa tuntun na awuta ahụ tọkpụrụ wọtọ tọkpụrụ ọdọ ọrụ ayịtama yana ka ihe mgbori a na nọ n'erikere n'ọtọta ọrụ gị na ọrụ a báwo fún sáwọn aláṣà máa lè kó dúrọ́tìnà ó ká tó mórí o ó ká tó mórí mẹ̀mẹ̀ perfection ẹ̀ mórí all lack ó mórí ẹ̀yìn rẹ̀ ẹ̀yìn tẹ́ náà ìta ọ̀ni òmórí ẹ̀yìn deficiency. lèkúlẹ̀ abdul àmọ́ ẹ̀nẹ́rì anáwọ̀nà wà fún ọ̀hún ẹ̀nẹ́rì ẹ̀nẹ́rì ẹ̀rẹ́ tó dọ̀ kàkà á òmórí ẹ̀mẹ̀mẹ̀ ẹ̀kẹ́ náà kàkà ẹ̀nẹ́rì abdul ọ̀nà orí òmórí náà ìta rọ́ọ̀dù ilẹ̀ ọlọ́ọ̀rì ọ̀bà á ní bẹ́ẹ̀ lórí iná na yìí ọ̀rọ̀ àmì ìdọ̀ wà ń bẹ̀rẹ̀ lè ti ń dá ilé tí yóò tó ọ̀dọ̀ wà ń bẹ̀rẹ̀ ìdọ̀ kan iná lè láyé ẹ̀rọ náà ilé ìrọ̀ jù òun mùtàfà kẹrẹ̀ dọ̀ wọn náà kó rẹ̀ rẹ́fẹ́ sí ìbàdí ìmàlò kọ́tìlì béèrè the magnificent orílẹ̀ olóòrè tó ń mú nínú àbúfáì màlò kọ́tì àbí wọn náà mú tó ọ̀nà tí wọ́n yàn ọ̀nà yàn tẹ́wọ́n ba kariya ina mai subhanaka allahumma subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaika amin ya fi